ẹ̀mí sòrò ẹ̀mẹ́tì gbàbéèrè mi kí n fẹ́ kan sọ̀rọ̀ kan sọ àwọn bóyá wọn náà wà ń bí àwọn ọmọ kan mo ti rẹ́ nìkan nu wọn lẹ́ẹ̀kan wọ́n pọ̀ wọ́n tó mẹ́ẹ̀ẹ́dógún àbíkún súnmọ́ wọ́n wá bá mi níjẹta níjẹta Eh, jimá lẹ́yìn jimá níjẹta wọ́n sì sọ tí àwọn bá wá kí ni wọ́n láwọn bá wá náà ni n tí mi ò fẹ́kẹ́ nìkan gbọ́ lẹ́nu mi ló jẹ́ kí n dákẹ́ nípa pé fìtínà tí ò sí táwọn kan fẹ́ pé ń bẹ láàrin àwa tá ń gbìyànjú tá là ń ṣe súnà nẹ́bọ̀ Muhammad sallallahu kódè yìí tó jẹ́ pé wọ́n ń bú èmì náà wọ́n ń parọ́ mìmì náà mọ̀ gbọ́ díẹ̀ ń bẹ́ àmọ́ mọ̀ deliberately then pẹ̀lú ìmọ̀ràn àwọn dáadáa nù yín náà bí àwọn ìmáàmù Yahya àtẹlùmí pé kí n má yà sí i sí aṣọ ẹ̀yìn tẹ tí mo tí mo fún ládéhùn ẹ̀ ń kó lórí àdéhùn yìí àmọ́ àwọn tó wá ń jẹ̀ta yìí mo promise àwọn náà ní nǹkan kan ni mo fẹ́ ṣe àmọ́ n lórí àdéhùn tí mo ṣe fún yín mo rí inú ẹ̀yìn tí mo ti ṣàdéhùn fún jókòó pẹ̀lú òkú ọlọ́run sùúrù tá a fi ṣètò ọlọ́run ọlọ́run ó fún wa kọ́dà béèyàn bó fojú tẹ ẹ̀tọ́ wa ọlọ́run ó lè ní sùúrù kí làwọn wá ní àwọn fẹ́ ni pé mo ní kí lẹ fẹ́ gba sọ̀rọ̀ ọ̀dọ́ gbọ́dà ní tẹ́ bá fẹ́ ihun mi pẹ̀lú òkú ọlọ́run yín fún yín wọ́n ní táwọn fẹ́ ni pé wọ́n ti dọ̀rọ̀ yúrú máa lójú pé táwọn bá gbọ́rọ̀ tẹ́lòmíì sọ ń pa èmi èmi táwọn ajókòó wájú mi ìní rí àwọn yàyàn o níjẹta náà wọn pé wọ́n ti da ọ̀rọ̀ yúrú wọn lójú ọwọ́ àdàbí ìgbà tó gbé ní ìyẹn ṣe tí prof náà sọ̀rọ̀ ìsọ̀rọ̀ mi àìsọ̀rọ̀ mi náà ó nídìí <laughs> ẹ́ àgbọ́dọ̀ awọ gbọ́dọ̀ sí báwọn ẹ́ kò dì pé súnà lókù táwọn kan máa wá fi ṣe wá síbẹ̀ rí wọ́n ti ń já ló ti wá dàrú pé bó ṣe nǹkan díẹ̀ àwọn fẹ́ kí n ṣe kí ni àwọn fẹ́ kí n sọ fún sọ lónìí kí wọn pé ń fún wọn ọba tí ó rí ń tó sì rí ń tọ́ hàn tó dá mi tó dá gbogbo yín náà tó dá gbogbo ẹni tí ń wí nǹkan míì náà tí gbogbo owó sì ló ń wájú rẹ̀ àrùjọ ọlọ́run ọba mọ̀ wọ́n ó ṣèlú lọ́ha àdáadáa ẹ̀yìn sì ń fọlọ́run náà jẹ́ ẹlẹ́rìí wípé èmi abdulrazak ibn abdulmajid alaro èmi ò sínú ẹgbẹ́ kan àti ìfọwánini àti tàdọ́múnù ní àti tmc ní wàláhì láàrí ẹni ò sí ìgbè kan bẹ̀ wà ó ṣèdò lọ́ha alàgàrí mo sì ń fọ́lọ́wọ́ ọba mi mo fi ń jẹ́rì ẹ̀sì lọ bí àwọn tí ń ṣe yìí náà pé sálárò ń bẹ lára yín àti kí ló lè mẹ́ ẹ lọ bí wọ́n wọ́n sọ fún yín pé èmi ò sí lára wọn sí lára wọn àmẹ́rin tí mi ò gbà òun ni pé ẹ̀yìn oyẹkẹ sọ̀rọ̀ burúkú sí wọn èmi ò lọ́rọ̀ burúkú lẹ́nu jàǹpé tí yàn bá ní ní máa ná èmi ò ní ọ̀rọ̀ burúkú lẹ́nu ọ̀rọ̀ dáadáa mú ní lẹ́nu kàṣẹ dáwà káàkiri àwọn èèyàn sójú ọ̀nà ọ̀tọ̀ lọ́hùn kárí tí wọ́n ń ṣe tí ò dáa káwí pé kò dáa mo ti wí mọ́sálásí ninu awọn nínú àwọn tí mo dákọ̀ mbomi náà mo ti wí mbòmí náà mo ti wí fáwọn náà àmọ́ ẹ̀yìn oyèkẹ́ iná sọ̀rọ̀ burúkú sí èmi ò ọba ìpé yìí ní o yawmil qiyama èmi ò ní ọ̀rọ̀ burúkú lẹ́nu àìsí lọ́rọ̀ burúkú lẹ́nu mi náà kìí ṣe tìfẹ́ ẹnu torí pé àṣẹ ọlọ́run ọba ni olúwa ní a'udhu billahi minash shaitanir rajim ud'u ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana wajadilhum billati hiya ahsan ẹ̀wọ̀ mẹ́tẹ̀ẹ̀ta bil hikma fi hikima báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ní jẹ́ hikima kọ́ràbọ́ bá ṣe náà ní kọjẹ́ gíní kí wà sí náà dáa kọ́dà bọ́ọ̀bà wá tiẹ̀ bá wọn jiyàn ẹni tó tiẹ̀ wá lóhun ọ̀sà gidẹ́ jadiluhum billati hiya ahsan sí ọlọ́run náà. anabuwa muhammad sallallahu alaihi wasallam torí mi máa sọ pé kò sí tí ẹ rí pé ń ṣe kí n tó ṣe mo gbọ́dọ̀ ní tí mo gbẹ́sẹ̀ lé o min ومن سنة رسولي ومن سير السلف الصالح أنس بن مالك رضي الله عنه نطمع مع النبي جني أنس تقبضه كلا كل الله كلا أنس يقولون يا النبي صلى الله عليه وسلم لم يكن رسول لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا سبابا ولا لعانا sallallahu alaihi wasallam anasi ni mo gbọ́dọ̀ anabi mo ma anabi anabi sọ̀rọ̀ ọbu lẹ́nu síyàn anabi ebuyan anabi esẹni tí ma gbéyàn sí pé ẹni àwọn ń tẹ̀lé nù sallallahu alaihi wasallam torí náà ẹni tí ń retí ọ̀rọ̀ ọbu mo ti wí èmi ò ní kọ wá ọ̀rọ̀ ọ̀bú ti ìbòmí àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run ìní rí tí ọ̀dá ní bídí àbí máa sí àkín wá fọwọ́rún tọ̀hún lórí pé <laughs> kò sí kàkà lápá ilé ìná àwọn tí wọ́n ń sọ nǹkan mí ìtẹ́lẹ̀ ẹgbọ́ yìí àwọn náà máa ṣètọ́ nì wọ́n wọ́n súnmọ́ mi dépò kí wọ́n mọ wà a ń jẹ́ sọ́rọ̀ ọdún kan ọdún méjì ọdún yàbá tẹ́ ń yọ nǹkan ṣe náà àmẹ́ṣe tó ní kọ̀sẹ́ tí ò lè lò ara nǹkan kan bẹ tí mi máa sọ fún wọn ní kọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń sọ gbangba kí ni tí mi máa sọ fún wọn kọ̀rọ̀ pé òun náà lọ padà wá kọ̀tẹ́ wọn lọ́rùn òun ni pé bí n bá ṣe gbogbo àwọn ẹgbẹ́ yìí ebi mo rí pé ọ̀dà ni ò jẹ́ ń ṣe ẹnìkan ò lè tì mí wọ ẹgbẹ́ from the back door ẹnìkan ò lè tì mí wọ gíní ò lè tì mí wọ ẹgbẹ́ from the back door ò lè tì mí wọ ẹgbẹ́ nítorí súnà náà kí n máa wá ṣe súnà náà bí ìgbà tí n ṣe gíní tí n ṣẹgbẹ́ èmi ò ní gbà torí mi ò rí nílànà ọlọ́run ìrìnnú ìlànà súnà náà wà Muhammad sallallahu táwa náà wà di bí secret court ẹni ọba ti wíru ìtawà ń wí òun nìkan ló ń súnná bí ọba ti wíru ìtawà ń wí kò sí súnná kò sọ súnná èmi ò ní gbà kẹ́yìn ó ti bẹ̀rún náà sọ mí di kíni ẹlẹ́gbẹ́ eléyìí òun náà torí ẹ̀ mo ṣe ní kí ṣé ẹ̀rọ bàbá ibùdó ṣe mẹ́ni ẹ̀rọ àfẹ́ ẹ̀ka bàbá ibùdó ṣe mẹ́ni ti wá wọ́ọ̀nù wa rú tí ń wí yìí pé ẹ mọ́ sọ sàlàfíà dẹgbẹ́ o tí ẹ ma fẹ́ ni ẹ fẹ́ wọ́bẹ̀ tí ẹni jẹ́ ọ̀bá ti rí tẹ́yìn rí tí ọ ma ṣe kíní tí ọ ma jáde mẹ́ tí sọ bí tí wọ́n ti rí ẹni ọba bẹ́ lọ rí inṣọ́n ما هي السلفية الحقيقية قال الشيخ محمد صالح بن عثيمين رحمه الله السلفية هي اتباع منهج النبي صلى الله عليه وسلم وأصحابه لأنهم سلفنا تقدموا علينا فاتباعهم هي هو السلفية وأما اتخاذ السلفية كمنهج خاص ينفرد به الإنسان ويضلل من خالفه من المسلمين ولو كانوا على حق فلا شك أن هذا خلاف السلفية فلا شك أن هذا خلاف السلفية àwọn àlùfáà sálàfù nù wọn ni gbogbo ẹni tó bá sọ sàlàfíyà bí kí ni manhajù ti wà ní bọ́ọ̀ bá sì ti rí báwa ti rí wọn èso súnà bàbá ní kọ́dẹ̀ yìí wọ́n ṣe sàlàfíyà sàlàfíyà tó ń hizbíyà nù torí náà níbo ní ọ̀rọ̀ yìí wà torí àsìkò ẹ̀sọ̀ sọ́ọ̀sì rẹ̀ fún ẹ̀jẹ̀ ọba àbẹ́ntọ́ bá fẹ́ gbàjọ́ ọ̀dọ̀ ọ̀tọ̀kọ́pù torí njọ́ tí mo kà inú mi dùn pé àbí bíbà tí bàbá yìí ma kí làwa ń fèsì lọ́wọ́ ń bì torí náà ń wí fẹ́yìn náà bẹ́yìn ọba ṣe ẹgbẹ́ tó hàn má ṣe ẹgbẹ́ lábẹ́nú má ṣe kíni má ṣe ẹgbẹ́ lábẹ́nú nínú bí tá yìí dé ẹnìkan sọ fún mi ní Kánò kéèsè lọrin nìkan o igbe nínú àwọn tó rí báyìí lọ́dọ̀ àwọn àwọn èèyàn wá bí i pé oní àmọ́gbọ́ wà sí lámọ́ímọ́ ẹni àmọ́gbọ́ ti ta ní ká máa gbọ́ ó ní òun àti àbúrò wàláhì láàrí ẹlákùn sí ẹgbẹ́ kan burú jẹ yíò lọ ní ìbá from the front door ìní sẹgbẹ́ from Ìbàdàn ẹ̀kejì kọjá àǹfààní fún kọ́dà fáwọn náà àti fún irú ẹ̀yin tẹ́ ni wọ́n ń dàrú mọ́ yín lójú kọ̀ dàrú wàláì kọ̀ dàrú kọ̀ dàrú òun ni pé ṣe rí ara mo ní mo máa ń sọ fún wọn kọ̀rọ̀ tí mo decide àti sọ ń gbangba nù manhajù sálàfì kọ́ ni ká mú ọ̀rọ̀ sálàfù kan ọ̀kan àwọn sálàfù tó sọ in a particular condition tó ṣe pé ó ní kíni ó ní circumstance tí ọ wà rántí kọ́sọ̀n tí ọ sọ ohun káwá yọ̀ yóò jáde káwá ní manhajù sálàfù láì ọ̀rọ̀ míì wo ni gan fún rẹ̀ lọ́sọ láwọn abòmíì àbí káti ẹ̀wà pẹ̀lú èyí tóhun sọ gbogbo ìgbà tóhun sọnù ká má wò ó pẹ̀lú kíni àwọn tó pọ̀ jù òun lọ́nà àwọn sálàfò kíni wọ́n ń wí torí àdáwò tó pọ̀lọpọ̀ nínú wọ́n ti rí nǹkan kan nù tíra kan èyí fún yín lápẹ̀lú ẹ̀kan ní oṣù díẹ̀ sẹ́yìn náà ni mọ̀rọ̀kẹ́ má láàrọ̀ sí ìdí ọmọ sí i ẹnìkan ní nínú manájú sálàfì nínú manájí sálàfì ó ní pé bọ́m̀bídà bá kú ká máa yọ̀ bọ́m̀bídà bá kú kí mùsùlùmí ọmọ ṣe kíni kọ máa yọ̀ ó sì rẹ́ ó sì rí tíra kan pé ẹnìkan níjọ́ tí ẹnìkan kú pé tí bá pé náà jà ló ń wà wọn ọba máa jó yan ọba máa torí pé nínú manájú sálàfì ni bí oníbídíà mùsùlùmí ni ó mùsùlùmí àmúnibídí àyà tó bá kú èyí tá fi kẹ́dùn ká máa ṣe kíní ká máa yọ i'm warning you ó lè ríru eléyìí kà lóòótọ́ an isolated case ni wọ́n ń pè ọ̀wọ́ ọkọ̀kọ́ wá lọ wo àfáà yìí gan kí ni ó dé tẹ ìsọrú ń tọ́sọ̀ kí sì làwọn ọ̀rọ̀ rẹ̀ míì tó ti sọ èyí wọ̀nyí kí wá làwọn àlfáà sálàfù míì wí tí yẹn fi mọ́mọ́ ní hajjú sálàfù nù eléyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo rò pa ní wọ́n sẹ́ǹdì ẹ̀sẹ̀ ni òun náà àbí ẹ̀yìn tí ṣe Ibn Taymiyyah àṣẹ ẹlọ́ọ̀ka nù madariju salikin madariju as-salikin fi manazili iyyaka na'budu wa iyyaka nasta'in Ibnul Qayyim mẹ́ta dákọ lónìí náà ló ṣe tíra ọmọ kéwù ta ni mo pè é ọmọ kéwù Ibn Taymiyyah ó súnmọ́ Ibn Taymiyyah púpọ̀ òun náà lápẹ́ ilé pè lágbà ọmọ kéwù Ibn Taymiyyah ẹgbọ́n tí Ibnul Qayyim mi wí nínú Madariju as-Salikin ó ní lọ́jọ́ kan ji'tu sheikh sheikh alhamdulillah ọ̀tá yíhun tó burú tó lè jìwúyẹ́ lọ tó fara ní ìdù ni ó ti kú o Ibn Qayyim ní mọ̀ wá basharutu mọ̀ wá fún ní gíní mọ̀ wá fún ní ròdùn qala fatanakkara alayya ó ní Ibn Taymiyyah àbá yíjú padà sí mi ní bá ń gbòmí pé kí ló ń wí lẹ́nu èèyàn kú onílẹ́yìn eléyìn tó wọ́n tó rí ní pẹ́lú tẹ́mì àbá ní sọ ọmọlé wọn ọlọ́run bàbẹ̀ oníṣò ń bẹnu sàlìkì tẹ́bùnàkọ́ yìí mẹ́kọ́ kalẹ̀ pé ìbùnà tẹ́mì àwá tẹ̀lé ni mọ́ wá mú lọ àwọn ẹ̀ àṣẹ́d bó ṣe ròyìn ẹ̀nu qualities méjì àṣẹ́dí àdá ìwọ́ tààlà àwọn ọ̀tá ìbùnà tẹ́mì sáwọn ọ̀tá mi Ibn Taymiyyah àti wọn bá lẹ́nìkan òun ló le jù mọ Ibn Taymiyyah ìtumọ̀ nípa àwọn bídí àní àmọ́ mùsùlùmí ni ọlẹ́tọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí kẹ́ni gẹ́gẹ́ bí mùsùlùmí ń wínú o ní a bá ń dàrú mọ́ ẹyin lójú wọ́n kàn ń dàrú ni wọ́n náà má sì jẹ́ wọ́n dàrú mọ́ lójú mọ́ Ibn Taymiyyah ní ọwọ́ àlọ́lé wọn ó ní Ibn Taymiyyah tún wá ń sọ fáwọn ọmọ ẹ̀ńjọ́ òun pé ẹwò mi ń wò bàbá yín ni o gbogbo tí bàbá yín máa ṣe fún yín níjọ́ tẹ́ ẹ bá nídìí ẹ wá bá mi. ẹ ń bẹ nù màdárì ju sàlìkì tí ọmọ akéwì Ibn àpọ̀ pé bí Ibn àti rí ni. èmi ò pé ẹ máa rí àwọn èyí tó lè òun náà kà ẹ ń rí ká àmọ́ ẹ má sọ yìí ń di kíni. àwọn tó lé nú àwọn sálàfù àwọn minority àwọn tó pọ̀ nù wọn làwọn ti ń sọ̀rọ̀ tọrọ̀ àmọ́ mistake tó pọ̀lọpọ̀ wọ́n ń ṣe ni pé àwà mú gbàjírí kan kàún pé mọ́nájú sálàfì ní òun làwà náà ma kàntà rẹ̀ bẹ́ẹ̀ bá ti gbérù yíò wá a tètè gbá à ìmúnutẹ́ mi èso ń bí díà tó ṣe gíní in tó ṣe àbẹ́ ìtó ti ẹ̀jú gbogbo yíò lọ sẹ́ríkàtẹ̀ wá zoom wípé ìmúnutẹ́ mi àṣetì ẹ̀ báyìí àfáà mi ìnànà sálàfì ó ṣe jẹ́ báyìí wọn ò sì jọ sí bákan náà àbí ẹnìkan ní a máa yọ ẹnìkan sì ní a máa yọ bí èèyàn bá kú ẹ̀dàkùn kí ni mùsùlùmí gbọdọ̀ sí kí làsí ọlọ́run hmm? ila Allahi war rasul àsí ọlọ́run náà pé ó ṣeéṣe kẹ́ rí ńgbà àfáà yìí mú le àfáà yìí mú dẹ̀ tọ́ bá fẹ́ dàrú ma yí lójú bẹ́ẹ̀ ẹ wá padà sí kíni padà sọ́rọ̀ ọlọ́run ẹ padà sí súnà nẹ́bí sọ́lọ́sọ́ mọ́ dá wọn padà sí súnà nẹ́bí bí àpèjúwe ara ń tẹ̀mí sọ kọ̀rọ̀ tẹ́lẹ̀ nù mo ẹ̀wà pẹ́ nìkan ní ẹ yọ ìbùnòtẹ́ ní àní àti fi hàn kó ní kíni ní ẹ yọ kọ́dà bọ́ jẹ́ oníkíni kó jẹ́ oníbídíà ẹ padà sọ́dọ̀ ànẹ́bí ọ̀gá gbogbo wa sallallahu ń bẹ́nu sahih Bukhari مرت بالنبي صلى الله عليه وسلم جنازة فقام صلى الله عليه وسلم وقيل له إنها جنازة يهودي إنها جنازة قال صلى الله عليه وسلم أليست نفسا wọ́n láwọn bẹ̀rẹ̀ mẹ́dínà ìjọ kan wọ́n gbókù kan kọjá lọ ànábì bá dìde èèyàn ló kú yìí mani àjò sálàfù authentic annabi <laughs> wa dìde bẹ́ àwọn èèyàn náà wá rò pé ní àbọ́yà annabi ọ̀mẹ́ ni wọ́n ń gbé lọ ní yẹ̀údí mọ̀ ní ẹ̀wẹ̀ kan ńláńlá annabi sì tún dáhùn lábí ní aleisat nafsan sí kìí sẹ̀mí ní bẹ ẹ̀yìn kọ́dà bọ́ jẹ́ kí ni yẹ̀údí tá ń burú jù lọ yàúdí àtọ́ ń bídíà فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول gbogbo eléyìí lè mi ti wí wí wí wí wí bí n bá wí tán ìrìnmi ọ̀mà wọ́n ti fi kíní bápò tí wọ́n èé ká wọ́n sì níbi wọ́n ti ń ṣe mítínì tí wọ́n náà ẹgbẹ́ wọ́n sì lọ pílé rẹ̀ ń bẹ̀gbẹ́ ẹgbọ́n ti dr alárútún wí ẹ̀kọ́ ní ti máa gúrò mi ní tí mo bá wọn mọ̀ ìyá mi sọ nílọrin gbogbo eléyìí ńgbà ẹni wọ́n ń dàrú ma yín lójú ló jẹ́ ń voice out tèmi ń bá wọn sọ mi lọ bá wọn sọ nǹkan mi èmi ò lọ́rọ̀ bu lẹ́nu wàn wọ́n ti wí fún mi pé ń sọ̀rọ̀ bu lẹ́mi ò ní lẹ́nu torí kémi ọ̀rọ̀rọ̀ bu ní alukurani ìrìn inú kíni ìrìn inú sunna ìsìrí inú èyí tó pọ̀ nínú ìgbésí ayé àwọn sálàkù sọ́ọ̀lì ẹ̀kejì bí n bá ṣẹgbẹ́ gbangba yìí ní ṣe ìníṣẹ́gbẹ́ kọ̀rọ̀ torí pé mi ò rí a mọ̀ tẹ́ẹ̀mọ̀ wí tẹ́ẹ̀mọ̀ wí fún mi náà ni pé àwọn ẹlẹ́gbẹ́ yìí wọ́n nìkan èèyàn mọ́gbọ̀ wá sí àwọn àfáà ní àfàfà àti wọn nìkan yìí ṣe ní àtẹni ó ní tòun àtàbúrò òun nìkan ní tó kú ẹ̀kẹta lára tí ó ti ń wáyé tí mo rò pọ́ yẹ kí n sọ fún yín torí pé ẹni wá ń dàrú ma yín lójú kan dàrú o ò ní kí mo máa ń sọ fún wọn pé ẹ lè gbé ọ̀rọ̀ wá bá mi pé lámà yín wí kí n sì wá òyìnbó a ní àwọn dókítà ẹ̀yìn lè bọ́ ẹni hook line and center torí ẹlòmíì tó ní against mi nù pé adúrúntà wí ń pẹ́ nìyí. <laughs> èmi gbọ́dọ̀ wádìí ìwádìí òun náà ní jẹ́ pírọ́blẹ́mù fẹ́ lómi pé wọ́n sì wá béèrè pé kí ló ṣe èmi ò béèrè àkèéso ń súnà kí lọ yọ ọkù ọ̀nà súnà èmi i will continue to ask ẹnìkan mọ́ rò pé bọ́n bá kà ti gbé nǹkan kan wá bá mi èmi náà sì fan fèrè òun jáde nǹkan kan wá ṣẹlẹ̀ mọ́ sọ́fẹ̀yìntẹ́ wá ń jẹ̀ta náà tí mo fi ń dúpọ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah pé ọ́dà bí pé ń tọ́lọ̀ ní ma ṣe iná ní ma ṣe níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn wọ́n wá gbé nǹkan kan bá mi pé nínú àwọn àfáà tí wọ́n máa bú náà ni pé ẹgbọ́n tó wí ah, wàláì mo sì gbà kó wí lóòótọ́ àmọ́ gẹ́gẹ́ bí àṣà tèmi èyí ṣe kí ni ń tá a fi yàtọ̀ nu àkílẹ̀ yẹn gba phd sí àbí àfikún sí rìsáàchì wàláì òdodo ọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí mo sì láwọn ẹlẹ́rìí ń bí gan ẹni òun náà alhamdulillah ó ti padà gbà mi ò ní kankan pẹ̀lú bàbá yìí kankan òde mi rẹ̀ pọ̀ àmì mi ó béèrè bẹ́ẹ̀ bá ló wí níbo ló ti wí. mo wá ní kó jẹ́ ń ibi tó ti wí ó sì lọ́ọ́ mú wá lóòótọ́ ní ẹ̀pẹ́ fídíò clip náà lọ́gbáyé nísìnyí kí wọ́n fi báyé jẹ́ lẹ́nu bí ìṣẹ́jú mẹ́ta ẹ̀kan tí mo ti gbọ́ náà mo ti mọ̀ pé wọ́n ń parọ́ màá ní ẹlòmíì náà tún wá gbọ́ ẹni òun náà bẹ́ẹ̀ ń bì nísìn mo ní kó òun náà gbọ́ òun náà wá kọ̀ǹfàmù fún mi dá ah, kí ni yóò rí bẹ́ẹ̀ ti wí màá lọ́dà ní ti ń jẹ́ rìsáàtì náà nù <laughs> ṣé ìṣẹ́jú mẹ́ta làwọn gbé wá àwọ̀ wà wá tó ju ìṣẹ́jú mẹ́ta lọ ká fi fi rinlẹ̀ kọ́mọ̀ ìpé àwa làwọ̀ gbọ́lárúbáwá débẹ̀ ọlọ́run sì ní a rí a longer clip sọ̀rọ̀ fún bí fifteen minutes ọwọ́ ahàn pé ń tẹ́ pèrè pé ẹni yìí ń sọ pé ẹni báyìí wí ni òun kó wí <laughs> àmọ́ ẹni abáfẹ́ bàjẹ́ sẹmọ̀kéjì ń bá wí nísìn tí mo ní ẹ kìíní yìí ẹ bó ṣe rí náà nìyẹn ẹnu tí ń wí ni pé ẹni báyìí ní bó ti rí náà nìyẹn ẹnu èyí tẹ́mi wí pé bó ti rí náà nìyẹn òun lẹ́gbẹ̀ẹ́ tí mùsùlùmí ó tún di kẹfẹ̀rí jẹ́ ọmọ ṣe wáyé lóń lílmùsọ̀línà torí bó ti rínù tẹ́yà bá gbéwé lílmùsọ̀línà kúò níbi tó tẹ̀lé yóò sọ ìyànnù àbí kò ní sọ ìyànnù àwọn kẹfẹ̀rí ti fi sọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nù pé ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀rù ọlọ́run ẹran ti kún kálukú ọjù wọn èmi ó béèrè pé kí ni owí a sì kan tí ọ̀ dá bọ́jẹ́ bí dé àkọjẹ́ máa sí à a máa ní sọ̀rọ̀ bú sí yàn torí náà èyàn rè péjì ẹ̀ èyí tí mo sàdéhùn fún ìkó lórí àdéhùn mi ò gbogbo tí wọ́n wí èyí jẹ́rọ èyí jẹ́ àfikún gbogbo rẹ̀ yìí sì dákẹ́ náà yìí máa wòrán inṣáàlá ta'ala àmọ́ mo gẹ́gẹ́ bí àwọn tó wá ń jẹta mọ̀rọ̀pọ̀ necessary torí pé lójú tí wọ́n gbé àwọn gẹ́ẹ̀jì ní ah, àwọn táwọn wá yìí gẹ́rẹ́ <laughs> àwọn gà tó wò pé káwọn wá ní o ó ti tẹ́làfẹ́ gbà ń bẹ̀ kò láàsọ rẹ̀ mo ti fáwọn náà ń jẹta bẹ́yẹn bá ní kí ni mani àjù tèmi òun ni ti ń bẹnu tíra alfa mi àgbà bàbá wa Abdul Muhsin al-Badr àwọn ni wọ́n kù lágbà àfáà àti Mákà ńgbà wọn ríru nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ ní ilẹ̀ lárúbáwá ní saudi jọ̀wọ̀n àná bàbá wa ṣe tíra kan jáde wọn ni rifcon ahlasunati bí ahlasunna èmi náà ń wí bẹ́ẹ̀ rifcon ahlasunati bí ahlasunna ahlasunna ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọmọ ẹ̀yà rẹ̀ ń sunna wasallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi 在部队里头